àkókò ọlọ́jọ́ pípẹ́ nígbà tí wọ́n ṣe àkójọpọ̀ àbájáde àwọn ìdìbò ti ààrẹ èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Ògùn nígbà àwọn olùdarí ikọ̀ olùdìbò tí wọ́n ti wá láti àwọn ìjọba ìbílẹ̀ ogún tó wà ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ti ka àwọn àbájáde ètò ìdìbò ní àwọn agbègbè tiwọn ní olùdarí ètò àkójọpọ̀ fún àbájáde ètò ìdìbò náà ọ̀jọ̀gbọ́n káyọ̀dé adébọ̀wálé wá ka àkójọpọ̀ àbájáde ìdìbò ọ̀hún ní ìpínlẹ̀ Ògùn alábòjútó fún àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ògùn níyì jalaye àti olùdarí ètò àkójọpọ̀ ìdìbò náà wá gbóṣùbà fún àwọn olùdìbò àti àwọn tí ó kópa nínú àṣeyọrí ìdìbò ọ̀hún èyí tí ó yọ sí àlàáfíà lẹ́kọ̀ọ́ àgbọ̀dẹ ló ti ń jábọ̀ ìròyìn.